ẹ wá ní ẹwù dáadáa alẹ́ rẹ̀ ó nira gbogbo ẹ̀yin bàbá wa mú kí yín lẹ́ẹ̀kan sí inú yín ọmọ dùn nísìn nígbà tẹ ń wúrú àwọn ṣéfù wa Adam ọmọ bàbá wa náà ìbí ànágbé àwọn ọmọ tiwa ni ni wọn á báyìí àárín kàfi jíṣẹ́ fọlọ yẹn bá gbé egun ta ní òbí wọn lẹ́yìn kẹ wọlé nígbà wọn bá kó àwọn ọmọ tí wọn ti mú ògógóró tí wọn ń nà anybody àtọ̀ọ́kàn làwọn ọmọ yóò ti mọ kíbò sí alájẹ wọlé alájẹ wọlé ọlọ́run tó wá fi wọn yabọ́ tó rè fún yín báyìí ẹ̀yin ẹ̀rìn àwọn tọ́lọ́wọ́n mọ̀ wò mọ yín lánìí ẹ jẹ́ wọn dàgbà o ẹ jẹ́ wọn dàgbà ẹ wọn wó ìlú òní tó báyìí kọ́ mọ́ lóso ẹ̀yin oṣó ẹ̀ bá bẹ́ẹ̀ ń jòkó àkìyìn nù lóyún o ẹnìkan yín bá ká ẹ máa so mọ́lẹ̀. ẹ̀yin àgbàlagbà ẹ̀yin ìyá wa àgbàlagbà tó ti gbẹ̀yìn lẹ̀ múlé lọ́wọ́ lẹ́rìn àkìyìn o ẹni ó wú onú yín àti ẹni ó fúyẹ́ bí wọ́n bá láwọn wo ló wú onú yín bẹ́ẹ̀ bá mọ̀ ó sì yé yín òun lẹ́yìn àjẹ́ àkìyìn o ẹ̀yin tẹ̀sí ní nǹkan kan irú inú mi yìí náà ń tiẹ̀ àkìyìn ẹ̀yin tẹ́ bá wá ní kejì ẹnipa yín bá ká àràtẹ́ bá fi dá ẹ̀yin nu ọlọ́run nu. ẹ̀yin àfáàlú mo kì í púpọ̀ ẹ̀yin làrí ọlọ́run bí tọ̀hún bá kú ẹ̀yin náà wọ́n pè kẹ́ wá wẹ̀ bí tìyín bá kú ẹ̀yin náà wọ́n pè kẹ́ wá wẹ̀ èyí tọrọ dúkú tá a mọ ẹgbẹ́ tọrọ wọ ẹgbẹ́ awo lọwọ ní gangan ní tó lọsí kákòkò bí wọn ti jẹjẹ kú jẹ nínú ilé awo ẹ̀yin náà lẹẹmọ nànú báàfù lẹẹmọ wẹ ẹ èyí tí ò ṣe wẹ̀ mọ́ ẹ̀yin náà lẹ́ẹ̀ máa dì í oh, oh. ẹ̀yin àfa ọba àdìgbò àlùkìyàmà ọlọ́njà bá yín láyé òótọ́. amiina. ẹ ẹ dàpọ̀ ẹ sáámi fún wọn. amiina. àwọn olóyè ń bẹ jòkó wa yìí gbogbo wọn ní kì í ọkàn yìí olóyè lẹ́kẹ́ ọ̀rùn lẹ́kẹ́ ọ̀rùn là á fi dá yàrá kó lóyè ni àwọn etí ọba ìrìn ni. Ah, káyì ìwọ ni à fóònù yìí àwọn tí màá rògbò mú lẹ́yìn àgbọ̀nù wá sí iye ọ̀kan òun. ẹ̀yin olóyè ẹ̀yin létí ọba ẹ̀yin lójú ọba bẹ́ẹ̀ bá délé ẹ kí bàbá ẹni gbogbo tí bàbá ó ṣe tí wọ́n fi pé àfi ọmọ ọlọ́wọ́n ní wọ́n ṣe. amina. ẹ̀yin olóyè ẹ sì má tì wọ́n gbọ̀ngbọ̀n ẹ ọlọ́run kò tí ì dáa kò sí ọba tí èdè àwọn ẹ̀yin olóyè lẹ́ẹ̀ máa dà wọ́n lẹ́rù o kò sí gómìnà tí ọ̀dà o àwọn àtẹ̀lé wọn ń lórí ibú o gbogbo tó yẹ kó ṣe wọn onímọ̀ onídìwé ẹ̀fọ́ àpò wọn ni wọ́n máa dùn kò àfà sheikh ọmọ bàbá rẹ sheikh adam kò sí olórí tí èdè àkùjọkùjọkù kò sólórí tí èdè àkọsọ́ba tí èdè kò sí gómìnà tí èdè kò sí pírẹ́sidẹ̀ntì tí èdè mọ́gàjì létí èdè àkùsí tani ọ̀dà tí wọ́n fi tí wọ́n fi gbé wọ ọ̀dà àwọn àtìbáwò àwọn tí tẹ̀lé wọn lẹ́yìn àwọn ni wọ́n ń ṣèyàn. ọ̀dọ̀ wọ̀nyí ẹ̀yin olóye ẹ súnmọ́ bàbá wa dáadáa gbogbo ní tí ọba mú yẹn sọ̀tọ̀ kútọ̀ sí bàbá ẹ máa jí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bẹ́yìn náà ti amiina. bí ti ti mọ́nu wọ́n yìí sọ̀rọ̀ fojú di bí wọ́n ti jókòó omi ìbẹ́nu wọn tó bá gbá yẹn létí nísìnyí àwọn Yorùbá yìí ni ẹ mọ kó kínní pàǹdùkúkì. ikú ọ̀pá yín yọ gbàgbé kínní òkà òsì tẹ́ǹtì. kùlí tẹ́mínà tùrọ̀ bí fásirì tàháyà. ẹ̀yin ọmọ òkú ẹ̀yin làwọn bá. كأنك ما خلقت من التراب gbogbo ẹ̀yin tí a bí bọ́lọ̀ bá ní kétí yẹn wà lọ́dọ̀ mi nìyí ọlọ́run kó ṣàánú ya yín ọmọ tọ́lọ́run bá kẹ́tọ́ gẹ̀ẹ́ bí ọba tọ́jú ya rẹ̀ ọlọ́run ni yóò rí láàárọ̀ yóò rí lọ́sàn-án bọ́bá dalẹ̀ ìdí ọlọ́run wọ́n sọ sí hòhò. خلقت من التراب فصرت حيا ayé ayé asán bẹ́ẹ̀ kọ́ gbọ̀nlé bẹ́ẹ̀ kọ́ mansion ẹ̀yin tẹ́ ẹ kọ́lé tẹ́ ẹ kọ́ sàárè yín ibi tẹ́ ẹ sùn síbẹ̀ aláwo dé yín ìtalẹ̀ ń sùn. bọ́ ọ bá kọ́lé kọ́ sàárè rẹ ẹnu jísìn ní ojúlé mẹ́rin tèmi kọ́ ní sin sàárè mi bẹ́ẹ̀ ẹnì kò ní gbé mi lọ tẹ́ o kọ́ wá pé eré olókìkí wọ́n ń wá tí wọn ò ní ti ṣe jọ́mẹ́jọ́ mi náà máa gérí mi jí mbẹ́ bẹ́ẹ̀ bá kọ́lé tẹ̀ fi sàárè yín síbẹ̀ ìtalẹ̀ ń sùn ẹ̀ kankan sàárè ni sàárè ni mansion. Allah ìyá wa Jamila wọn bẹ ń bẹ báyìí láwọn nìkan ẹ̀yin ọmọ àánú tí yá ni ṣe tẹ fi tẹ da yìí èyí ṣe tẹ tẹ̀lé ààrẹ nìkan kọ́ tẹ̀lé lọ́nu. gbogbo wàhálà tí yá ni tó ṣe tẹ fi dè èèyàn gbogbo wàhálà tí yá ni tó ṣe tẹ fi tẹ fọ̀tílẹ̀ rọ ẹwà yé ààrẹ nìkan tó wá tẹ̀lé ìyá wa Jamila ẹjẹ mi ọ tẹ̀lé àwọn àjọ dájú gbogbo wa á dàkú ni. á dákú ni o lọ́ọ̀dì mọ́wọ́ tiẹ̀ náà ń bọ̀ tèmi Bùkárí Mùsá náà ń bọ̀ ẹ̀yin aṣáájú wa nílùú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí dọwọ́ ọlọ́run níta dẹ́yìn mọ́ iwájú ọlọ́run kọ́ máa yé yín ẹ̀ ọba ṣe dáadáa nù yín gọ́fúnà kìíní ní ń bọ̀ yìí mọ̀ pé ṣe gọ́fúnà yọ̀ọ́ máa gbó ní ẹ ṣe rere ẹ fi kú ṣe wáàzí fún ara yín ẹ wo ikú ni ọlọ́run ní kò síbi tẹ́ ẹ lè lọ ẹ pàdé ẹ bẹ́ẹ̀ bá bẹnu ayé ẹsẹ̀ ẹsẹ̀ ti sàárì kalẹ̀ bẹ́ẹ̀ bá bẹnu ayé ẹsẹ̀ tàkìyàmà kalẹ̀ ẹ̀yin olówó ẹsẹ̀ ti sàárì kalẹ̀ ẹ̀fọwọ́ yìí ṣe ń tọ́ da ikú ntí ọjà wa alákẹ́ gbogbo nǹkan ikú ni èmi ò rí bẹ́yẹn ti tó tí ò ní wọ sàárì bó o lóo tóbi gbogbo bó ti wù ó tó àhà níyà àhà náà yóò ṣe déédéé àbí sàárè kọ́ ni bó o ga àríwú ẹ̀rí kọ́ ọ̀gá tó kiri tẹ́ǹtì àmọ́ ti ṣe ọ́ àlọ́ wọ̀ nù ẹ̀. ìdá àdẹ̀kọ́lìjà ọ̀ǹtà fi. ìyá bí wàá sáyé ìnira ni oyún wa ìnira ni ìtọ́jú wa pẹ̀lú wọn ìnira ni ẹni ọ̀dà yẹ tó di gómìnà inú wọn lọ tó gbé ẹni ọ̀dà yẹ tọ́jú ọba bàbá ọlẹ́rìn bàbá ọlẹ́rìn inú ìyá bàbá wọn ti ń gbé ọba rẹ̀ bọ̀. ìdá àdìkọ́lìtà àǹtàfí. olówó ní bọ̀ yìí olówó ní bọ̀ ọlọ́lá ní bọ̀ yìí ọlọ́lá ní bọ̀ inú ìyá la ti gbé wa gbogbo ọmọ tí ọba tọ́jú ìyá rẹ̀ ọlọ́run lálẹ́ yìí ò ní dáa. تقيم في إلى يوم الحساب ẹnjọ ebi pa wọn ẹnjọ ara ni wọn wọn sì bẹnu oyún ni wọn bá ti awọ sẹsẹ wọn bá ti awọ sẹ́yìn àwọn baba ń ṣe bàájì lọ ni gbogbo ọmọ tó bá déèyàn tí yàrá ọba pọn kápẹ ọmọ mi déèyàn lálára rẹ àwọn ọmọ rẹ ó ṣe bẹ́ẹ̀ fún un náà inú wa wá dúpọ yẹn ọmọ ìyá wa Jamila bó ti yẹ ká tọ́jú ìyá ẹ tọ́jú wọn kọ̀ wá ní jẹ́kí jẹ́kọ̀rọ̀ mi ó pọ̀ tọ́ra àwọn àfa àti ṣe wá sí àfa yàyà ìwà gbọ́pá wíbi méjì ká máa lọ lé torí àwọn àfa bọ́ bá ti wíbi méjì ní ká máa lọ lé ni àwọn ọmọ olókùn yé ìṣẹ́ni téèyàn ń gbòòlẹ̀ mọ́ kékékéké kò sí ta wá ṣe àṣàdúrà àgbòwò kakọrí Ìlọrin alimọ òtúndé fún. gbogbo ẹni tí ń bẹ ẹ lọ́ọ́ mọ̀ pé ikú àlejò ni ìyá Jamila lẹ́rìn àlejò tí wọ́n ti dé bá wọn níjẹ́ òní òde bẹ́ẹ̀ mi níjẹ́ òní òde bá wọ yọ bẹ́ẹ̀ lómi mi ti jẹun lọ́wọ́ ikú alọ́yá yọ bẹ́ẹ̀ lómi mi ti kówó lọ báńkì lọ́wọ́ ikú alẹ́ ètò okó lọ ni àti ti mẹ́mbẹ́ tẹ́lẹ̀ ìwọ kọ́ ọ̀nà. láyàrá òyùn nù. bí kú wá ń jalè tòótọ́ ẹ̀yẹ rìn ojú kan ò lè rí kò sẹ́ni tí ó rí ikú á sì gbà á lálejò àwọn kan bẹ tí wọ́n wọlé sùn lálẹ́ yìí ó lè wà rí àgànbẹ tá a kà ṣùgbọ́n àtàtà rẹ̀ kírun sí la ó lè wà ní. àgànbẹ ojú ọ̀nà ló wọ́n gbà kú tiẹ̀ wọn ní bàtà rí pé wọ́n bàjẹ́ kọ́dà eré wọn ti fọ́ yányán àkókò wa ni wọ́n sin sẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀. ẹni náà jó pàmbẹ́ nu wa ẹni ilé òwò pàmbẹ́ nu wa. yẹn bá gbà wọn tó kúkú sàyídí wọn kúkú sàyídí bẹ́ẹ̀ bá tọrọ kúkú sàyídí bẹ́ẹ̀ lómi ní ah, ìfẹ́ torí kúkú sàyídí èsè ẹnu gbé bẹ́yẹn bá kú dé yọ̀dẹ̀ ní ọlọ́run kí ni owó pààyàn kéèyàn oorun kí ni ó pọ̀yàn ní kókó pọ̀yàn lórí wọ́n máa fà á yọ mbẹ̀ ṣàyídì nù kọ́kọ́ odi gbóná kéèyàn ó jóná kó ṣe pé eyín wọn fi ń dá àwọn pé ah, ah, ó dàbí káwọn aláàjì ni torí eyín wọn tóbi ń gbà wọn bẹ gan àwọn ni ikú ṣàyídì nù ẹ wo ikú ṣàyídì bó ti nira àwọn tí ó kú bẹ́ẹ̀ nu wa àwọn tí ò ní kú bẹ́ẹ̀ nu wa àlejò wa ní gúnì ó dé báyàwó àjàmílá náà lójijì ni ó sì wọn lọ́wọ́ ni pé ètò ṣe tó ọmọ ìyá mi gbogbo yóò tó bá ń ṣe lu ayé máa kọ déètì rẹ kalẹ̀ ikú bọ̀ wá sí ọ lọ́wọ́. dáyàrí rẹ tó ọkọ nǹkan sí ni wọ́n kọ̀ mí ìjọ kan ìwọ kọ́ ló ṣe. ẹ wo bẹ́ẹ̀ bá rówó inú tó burú jùlọ ọ̀hún fi ṣe tíṣà fáwọn ọlọ́lá àwọn olówó ọlọ́run ṣe ohun tó ṣe fún wa ní déédéé bọ́lá ọba gbé ọba ṣe bẹ́ẹ̀ ni àwọn olówó wọn kò lọ sánmọ̀ ni wọ́n yà fàwọn tálíkà rẹ̀ sílẹ̀ lẹ́ni sánmọ̀ wọn bá lọ kọ́lé sí wọ́n máa gbé ẹ o ọlọ́run wa ní kò ní rí bẹ́ẹ̀ gbogbo yín ẹ kú ni. iná tànà fúnṣà fìlàhàyà ti mú akọ́tọ̀. ẹ̀yin àbá mímí wa lọ òkè lọ́lẹ̀ olóǹkà tìyàwó Jamila lẹ́rìn mímí wọn òkè ní tiẹ̀ ó parí sí ni àbílẹ̀ torí bá àtẹ́lẹ́ náà ni ó ló kàtà mi láyé ah, ọlọ́run ìmọ̀ èyí tètè mi kù nísìnyí láyìlá ìwọ náà mọ iye tiẹ̀ kù bẹ́ẹ̀ ni ó ló ń ka báyà bí tí o ti ń pọ̀fọ̀ ní ọ̀ka wọ̀ mọ́ tàbí afẹ́wọ́ lọ́wọ́ wọ́n náà mọ́ ní èsì ìwé ni tí ó pa àwọn eré yín lọ́dà àrùn ìwọ náà ń kí bí àbájẹ báyìí di ọ mọ̀nàmọ́ná èsì ju ẹni tí ó pa àwọn kankan kan náà wọ́n kójọ fa ń sì ń jẹ́ àwọn àbáyé àwọn ti pa gbogbo ẹ̀ pọ̀ rí gbà wọ́n wóye. alihumma fina jawhara makinu ọ̀nà. ẹ dákun ẹ̀yin tẹ ẹ bá gbọ́ òbí ọ̀dà bí pẹ́yìn tá à ń ṣe wá àti fúnni táwọn ọmọ òkú yìí sì ń tẹ́sí sí sáà wíwáyé ọ̀dà bí pẹ́yìn lẹ́yìn là ń ṣe wá àti fún. الأم فينا الأم فينا الأم فينا جوهر مكنون tálọ́jẹ tó da tí ìyá rẹ̀ jẹ torí o lè rí àlìjẹ́nà kó o kí gbogbo òun kó o túnrọ̀ kí n sánmà kó ni ta ni gbèbí òwú tí yà ń sobi tó bá rí ọmọ mi bẹ lẹkọọ ń gbádùn ayé ilé tí ń gbé ilé tó dáa ní ẹgbẹ́ òkun lọkọ sí tí ń gba tẹkùn ó tún lọkọ ojú omi àwa adẹnu fíléèjì wọn àwa adẹnu ìlú wọn ìyá wa ń gbé pẹ̀lú àwọn erin ewúrẹ́ sórí báyìí rí ọ̀dà kọ́ ọ lọ wúmúra nígbà ten billion wà láyìí lọ bèrè ọlọ́wọ́ ọ̀gbá torí ìyá rẹ̀ ọ̀gbádùn ìwọ sì ń gbádùn ta ló mọ̀rọ̀ ìyá ní fúfúyẹ́. àbí tún gbádùn ayé ìwé yìí tẹ̀yìn ọmọ ìyá wa jàmí láṣẹ yìí mọ bàbá ìyá wa jàmí ládùúgbẹ́ o ọlọ́run kó tún kẹ́yà náà o. irú ìtẹ̀yìn ṣe yìí ń wò ní ìsìn àrígò ọtí àrí gangan ẹ lọ́wọ́ àzí mi wọ́n máa kan yín lójú torí eré ibú fẹ́ mu ni ọtí tán fẹ́ mu wọ́n máa kan yín lójú ni yàwá jàmí lálẹ́rì yìí ọmọ ọmọ ọmọ ráyè ṣe ọlọ́mọ gbàbọ̀ yá náà wọ́n ti to ìgò ọtí sínú dúrọ́ọ̀mù ẹ̀yin ó bómi ni wọ́n kó bẹ̀ ni mọ́lọ́ olùkọ́ mo ní bí n bá ṣe wá ìjẹ́ nìyí ẹ̀yin tẹ́ ẹ bá mutí ọlọ́lọ́run ní kí n sọ fún yín pé kò ní yí ẹ̀yin àwọn ọmọ onígbé mo ti gbowó àdúrà tẹ́lẹ̀ kí n tó sọ ọdún ẹ̀. àlè ó mú fi náà ọ̀hán. ọmọ ìyá rẹ̀ òun nìkan láyé ayé rẹ̀ òun nìyá rẹ̀ gbogbo tó dànù ayé ni ebi inú ìyá ló ti inú ìyá ló ti kọ́kọ́ ń bọ̀ ibẹ̀ ló ti kó lọ́wọ́ bí bá dáyé ń lówó bí bá dáyé ń mọ́ bí bá dáyé ń mọ́ bí bá dáyé ẹnu mi ò bí bá dáyé mo fẹ́ lọ kílẹ̀ ọmọ rọ ẹlòmíì bá àpọ́nlé lérí gómìnà àpọ́nlé lẹ́lòmíì bá dé di gómìnà àbùkù lọ́ba kù ẹlòmíì bá àpọ́nlé lérí chairman local government àbùkù lọ́ba kù ẹlòmíì tún jẹun lọ́wọ́ àbùkù tó wà àtàbùkù ní jẹun ọlọ́run lé ó lé gbogbo nǹkan náà kalẹ̀ àmẹ́yìn àfa ọlọ́run sáyé tí yóò dà pọ̀ bàbá tún wáyé jọ mi bàbá tún wá nígbà tó àbọ̀ ṣe rìbẹ̀tì bíbí òní àfa kan ṣe wá sí lẹ́rìn òní àtún wá ṣé tí rí òní bàbá tún wá wọ́n máa wí bẹ́ẹ̀. inú àfa náà ni kí n wá o ọlọ́run ṣe kẹfẹ́ yẹn àfa fún ọ àfa àtọ́wá wájú àfa àbú òun lọ́jọ́ mọ̀ ya ṣètáni òun ni ọmọ lọ́wọ́ rán níwájú ọlọ́run ntọ́lọ́mùbá ṣe fún ẹjọ́ tó wa gbogbo ẹni bá ké kurani tètè wà nínú ẹgà wò kálá rẹ nìkan báyìí kọ dáa fún kurani ti tó máa kọ Ọlọ́run máa bẹ Ọlọ́run alẹ ọmọ fìlà jawharu maknun ìyá tó bíyàn góòlì ni maknun tó wà pamọ́ ìzá ẹ wo bí tí góòlì máa wà kó tó wà jáde bí ìyá ti rí fún wa nù ìyá ti ń pọ̀ ìyá ń pọ̀ lọ́wọ́ báyìí ìyá rẹ̀ ń pọ̀ ó sún ọ sókè báyìí bẹ́ẹ̀tì ọ̀dà wíyà màmá wá hàn nítorí tiẹ̀ wọ́n wá ní màmá màmá ẹ̀fà sọ yín wálẹ̀ ẹ̀ ọ̀dà ṣeun ọmọ yín ti ń pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n lọ́wọ́ adé èèyàn tán lọ ọ̀rán ti ìyá rẹ̀ ọwọ́ alọ́lá tán ìyá rẹ̀ wá ń jẹ tó wá rí ìyàwó rẹ̀ ti gangan àgbàtẹ kókò lọ́dọ̀ yà ìwọ gbọ́dọ̀ kọ́lé tìyá sẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ máàmì fúláàtì tiwọn nìyẹn wọn bá ṣe káwọn ọmọ ọmọ lọ dà yálà mú bẹ. Básítù wá jìyà máa fẹjú ẹ̀sùn bàbá ẹ̀ tó bá dé ìyá rẹ̀ nù ikú rẹ̀ ní òkú abẹ́ fi ayé sí yọ wà òun àtẹ̀rẹ́ ni wọ́n jọ ń ṣe fàájì. ẹ kọ́lé fóbìn mọ́tò fóbìn ìmáàmù lu yín ògùn mọ́tò àfa lu yín ògùn mọ́tò ẹ lówó wù á fowó ṣetọ́ ní ìgbé chief mamu wada yes kọ yọ wọn mọ kọ yọ mọtò ni àfọwọ́ wá ìlú wada wọ́n pé àfọwọ́ wá sí ẹ̀rìn nù ni kó dé kọ́kọ́ ọmọ gbégbé wọ́n máa ṣàdúrà fún mi ẹ̀ ṣe yíyún àbíkẹ́ ẹ̀rọ akasanta ibi wọ́n ti ń ṣe ìyàwó ìyàwó kẹ́ wá fi pálí owó lọ bẹ̀ tọ̀hún wọ́n ná fóun ẹni tí wọ́n náwó ẹ̀ fún wọ́n ń gbé owó ní five hundred five hundred pass wọ́n wá gbé bíi mẹ́rin mẹ́rin kàlẹ́ lò wọ́n gbé mo rówó mo rówó owó owó owó ẹ wo bó ti yàyàn wèrè. bóò ló ti wá kí ọ sókè ọ pé ìrìn ọ̀dà ni àbẹ́rì rẹ̀ dàrú tó fi nádùn owó ìforo ni. àwọn àfáà tí wọ́n wá sí àwọn ẹ̀yìn àfáà bá a bá gbára wa lọ́wọ́ wọn ìyá ọmọ jẹ̀yẹ̀ lọ́wọ́ ọmọ lòyẹ̀ bójú wọn ni. àní ẹlẹ́mọ́ mọ́sálásí kálukú ẹ̀ṣẹ̀ mítìnì ẹni ìyá rẹ̀ bá kú láago kan òru two hundred thousand ká tó lè wẹ̀ ẹ́. ẹni bàbá rẹ̀ bá kú lọ́sàn gan hundred thousand ká tó lè wẹ̀ ẹ́ ẹ̀ ti ṣe mítìnì wọn bọ̀rọ̀ pé àfa kan wá kọ́ wá wẹ̀ ni. bí wọ́n ti pè mí ní sète ìbáráyè bóyá wọ́n ti sọ fún yín pé buhari ń bọ̀ o buhari ń bọ̀ o làlúrí kan wá dé ìwà wá wàláì wọn kò àwọn àfa wọn kò kí àwọn ọmọ olókùn ah, ẹgbẹ̀lẹ́ wọ́n ní ṣé buhari ọmọ lánàá wọ́n lè wọ́n lè nídìí wọ́ wọ́n wà jí ọ̀rọ̀ tó wọ́n ní bẹ́ẹ̀ bá ti táwọn èèyàn bá wú kọ́rẹ́ ní tí ọ̀dà wọn fẹ́ sọ tó bá ti dìgbé <laughs> eléri ẹ̀rí téèyàn rí báyìí pé <laughs> òun yàtọ̀ wọ́n bá dábàá bá ti rọra wọ́n bá wúyẹ̀ báyìí tẹ́wá ní wọ́n láì wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ ni ńlọ́wọ́ pọ̀ láàrin àwa aláàfà àwa aláàfà yẹ lómi gbàwẹ̀ ń ṣe hálùwà ń yọ gbogbo ẹ̀ ní ṣe àmọ́ lọ́wọ́ ní gbà lọ́wọ́ ẹ̀ kí ló dé ẹ̀gbẹ́ ọmọ nìkejì ẹ̀ lòún máa ṣe kí ló tọ̀ ọlọ́run ti rán òun kí ló tọ̀ tiẹ̀ náà ń bọ̀ bọ̀ bá kájú déètì ní gbogbo nǹkan wa láyé nbọ tásìkò táwọn máa sọ̀rọ̀ à ń sọ àwọn kan bẹ láàrin wa ní ìsọ̀rọ̀sọ̀rọ̀ ni wọn àmọ́ díẹ̀ tí wọn ò tí tó bí díẹ̀ tí wọn bá tó wọn jáde wọn sọ̀rọ̀ ayé ó sì máa pa afẹ́ gbọ́. bọ́ ọ bá sì jẹ èèyàn fátọ̀ jẹ́dẹ́jáde torí kò lè máa sọ̀rọ̀ ikùn rẹ̀ ọkàn wù ní bọ́lá wọn bá gbé ọ̀dá sọ̀rọ̀ ò ní sọ. torí náà ìyá fún wa góòlì ni wọn ẹyẹ ọmọ ìyá wa Jamila mo bá yẹn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run góòlì yín wọ mi. ìzá máa tàtí ó mú ń sáà ní ẹyẹ bá yà á jẹ̀mí lálẹ́ rìn nígbà tí ìyá ìyẹn bá kú. fàmà làwùn nàzírò hàn. ẹ lè rí tẹ́ fi parọ́ ẹ̀. làkọ́dì kẹ́rẹ́mà lọ́wọ́ ni ọ̀ma. ọlọ́run ló pọ̀ wọ́n ya wálé àwọn ìyá tẹ rí wọ̀nyí ọlọ́run ló pọ̀ wọ́n lé ọyàn àyà wọn àmúfá òfin wú àwọn bàbá wa mọ́ wọ́n tún lọ náwó fẹ́ lómi títí ẹ̀ tó dúró àwa la bẹ́ẹ̀ bá lẹ́nu bẹ́ẹ̀ lómi bá yà kalẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ sẹ́lẹ̀yìn náà sì dúró rí bẹ́ẹ̀ ni ó ti dúró báyìí rí àwa la láàlà sí ẹ̀. wàwà sọ́nà bí a bí ìsàánì. ọlọ́run tó ń wá ń kì wá ń lọ ọlọ́run sàsọtẹ́lẹ̀ fún wa nípa àwọn ìyá wa wàláhì ọmọ tó bá bá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ láyé tí ọba wà lè jẹun náà eré ikú lọ́wọ́ àṣẹ láyé. ẹ gbọ́ dáadáa ọmọ tó bá ìyá rẹ̀ láyé ó sì bá bàbá rẹ̀ láyé àbọ̀wá jẹun náà eré ikú lọ́wọ́ àṣẹ láyé ìyá ìyá ìyá ó sì kẹnu bọ ọmọ ẹ nímú báyìí ẹ wò gan yóò kẹnu bọ ọmọ ẹ nímú yóò sì fà yóò sì tù. àwọn ti sin sókòtòkòtò à ń fẹ́ wọn kíní tíṣì pépà ẹ máa ń nù bí ìgbà tí àkàndó mú lọ́wọ́ inú ọmọ inú ọmọ nínú wa. ètò àsọlẹ̀ báyìí give me another one please. imú ọmọ rẹ̀ nínú o. ọmọ ọdọ ní pọnmọ òun ọpọmọmọ Ọlọ́run wa kó inú mi, Ọlọ́run kó gbogbo àgbáríkà tó yẹ kí ìyàwó ó sì lọ kó fọmọ ọmọ ọdọ ni ọmọ ọdọ ni ó ọmọ ọdọ ni ó ọmọ wa ọmọ ló gbogbo àlùbáríkà tó yẹ káwọn ìyá mi ò rí àwọn ìyá tiwa gbogbo àlùbáríkà àwọn ìyá ti rí níta àwọn ìyá wa là á ti yàgbẹ́jọ́ ń ó gbé pò sálẹ̀ bẹ́ẹ̀mi ti yanu mọ̀mọ́tẹ́lómi wọ́n gbé pò sálẹ̀ báyìí wọ́n wàá kaṣọ wọn sókè wọ́n kaṣọ wọn sókè wọ́n wàá gbé diwa bọ àárín itan wọn látàárín itan wọn ni ìgbọ̀nsẹ̀ ó ti máa bọ́ ọ́nù kó gbogbo ẹni wọ́n ti bẹ́ẹ̀ fúnra yín lọ́la lùbáríkà ẹ wá wáyé lónìí kátó wá pa ayé dojú níjọ́ wà náà bẹ́ńkà láwọn yàgbẹ́ àtúmọ̀ wá pè wọ́n mọ́ mi à a tún máa ṣeré di ìgbẹ́ ó lè tọ́gbọ̀n ṣe tó káwọn tó wá tábà bẹ́ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ nísìn àti gbó àti gbẹ àtọmọ ẹ sì wá ti. wọ́jà tara àlànà màkà náà. báwo ìyá wa ti jẹ́ góòlù tó wẹ̀ ẹ̀yọ́ ìyá wa Jamila báwo ìyá ti jẹ́ góòlù ìfọmọ tóòní ọlọ́run tó wá ní èmi ọlọ́run mọ̀ pé wọ́n lé ọlọ́run tó wá ara wa létí ààyè wọn lọ́dọ̀ òun ọlọ́run ìyá. ìzàrọ̀ ti a ti à ń ta òmù ká. ìwọ ọmọ bí ìyá rẹ bá ti lè yọnu sí ọgbà tí ìyá rẹ bẹ gbogbo ẹ̀yẹ́mọ̀ ẹ̀yẹ́wà Jamila bọ́mọ bá ti rí ìyọnu ìyá rẹ kúńtà mínà sùn ajá yìí. ó ti wàánú àwọn eléré rẹ ó ti wàánú àwọn ẹni rẹ. wọ́n ní àlìní jẹ́ náà ìfìlà àkírà. ó ti wà nù ẹni ló ti wà nù ẹni tí ó ṣe rere tí ó wà lè jẹun náà yóò lè àmà. fọlá tẹ̀sán ò fi kọ́búrì yá. ọ̀dọ̀wọ̀ yìí ẹ̀yin ọmọ ìyá wa jàbí yìí o ẹ má gbàgbé ìyá yìí nù sàárè wọn o ọ̀dọ̀wọ̀ yìí ẹ má gbàgbé wọn nù sàárè o òkú ìyá gbàgbé wọn إذا مات أمه الإنسان يا أفا شيك آدم أنت جوكي نوني كيلو أفا يا يا إذا ماتت أمه الإنسان نقلتي يا يا بابا ويبكون أهلها تقوى ورا نسوك يا كاسا أرالا جمو أرالا جمو يقول الملائكة ẹ̀yin èrìn àwọn màláíkà ọmọ wa wí báyìí bẹ́ẹ̀ tí ń sunkún ni. máa tẹ́tí láti ikùn náà nù kiri mú kálẹ̀ ájílíyà. ẹ̀yin sunkún àwọn màláíkà ọmọ àfún ilé ti pé ah, ẹni tó kú nílẹ̀ ní tá à ń torí rẹ̀ pọ́n ọ lé láyé ìwọ ọmọ ẹni tó kú nílẹ̀ ní tá à ń torí rẹ̀ pọ́n ọ lé là ń gbọ́rọ̀ rẹ̀ gẹ́gẹ́gẹ́ lọ́dọ̀ wọ́n lẹ́mu yahazun alámọ́tì àkìí. gbogbo ẹni tí bá wà ń bẹ nínú ayé tí ọ̀bánújẹ́ nítorí ikú ẹnì kejì ẹ pé eh, eh, wọ́n làfa gẹ́gẹ́ Allahu Akbar Allahu eh, sí wọ́n bímọ ọ̀bánújẹ́ nítorí ikú ọmọ ẹnì kejì ẹ. fahuwa káfíìrù. fahuwa káfíìrù. fahuwa káfíìrù. aláìmoore ẹ̀dá ni. fáwọn zùn ilà zìbì. ibi tí ti sàdúrà lọ fẹ́ dé fọ́nrú ilà zibi ẹ̀yin àbá ẹ lọ wo ìkókò tẹ fẹ́ gbọ́rọ̀ ẹ̀. àlàtì àṣàdá ìkíwàtú Yusufa. èyí táwọn ọmọ ìyá àwọn bàkan Yusufu ìkókò tí wọ́n mú fasala yakubu. anabi yakubu wá ń bi koko léèrè. àtàlítà wàlàjì. ìwọ koko ṣé wọ́n lọ jẹ ọmọ mi. wàkúrọ́tù àìní. ìwọ koko ìwọ lọ jẹ àrídùnnú mi. fàántọ́kọ̀ lóhùn tí ibà tá a la. ọba ń ṣe tẹ́nìkan ò lè ṣe ọlọ́run wá koko lọ́rọ̀ sọ fàkọ́lá màázàláhì. fàkọ́lá màázàláhì ìkòkò ní ha. tó tó fún ọ tó tó fún ọlọ́run kò jẹ́ rí bẹ́ẹ̀. yá nàbí yàláhì. ìwọ Yakubu ànábì ọlọ́run. fa iná lùhùmà làǹbíyà áyì. orí ẹran àwọn ànábì ọlọ́run tẹ akulu ala arijun. ilẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́. wọ́lá náà tó wá pé iná iná ò gbọdọ̀ jó wọn. wọ́lá síbá. wọ́lá síbá. àwọn ẹranko tí màá jẹra wọn kọ́dà wọn ò ní jẹ wọn. wọ́lákìn àkàzú ní ìkọ́ra. abẹ́mi ìkókò tó wọ́n wájú rẹ̀ yìí àwọn bàkà Yusufu wọ́n mú mi tipátipá ni kọ́lá yakubu. ọba lè jẹ́ tán ọ̀dà gbogbo àdúgbò rò àwọn ń wọ́n lọ́wọ́ kó jẹ́ òkú jẹ́ ọjọ́ mọ́ o lè kú jọjí mọ sunday ni ọ̀dà gbogbo àdúgbò ọ̀fọ̀ mọ́sálásí òtúpa ọba tẹni ọ̀dà jẹ́ àgbẹ̀ ọlọ́run àmì méjì ní fílíọ̀ mìíràn jùmọ̀ ọlọ́run òní gbàdúrà sunday lọ́ọ́ jáde láyé sunday jọjí mọ̀ wò adúrò tó ṣe ìlú òkú jọjí mọ̀ ọlọ́run ọ̀rọ̀ lára ní sunday ní sunday ní ọyọ ẹ̀mí ẹ̀ dànù ẹlòmíì ọbalẹ̀ jẹ́ ba ogbó ẹ̀ jẹ́ ẹ̀yin àgbàlagbà ẹ̀yin oní yunifọ́ọ̀mù tẹ̀ ń bẹ láàrin wa ẹ dàpọ̀ ọ̀dọ̀ wọ yín ẹ̀yin ìyá oní yunifọ́ọ̀mù ẹ máa wọ ẹ̀yìn wò ẹ̀yìn tí mo ní ẹ máa wò ni ní kú àtàtì bọ̀tán ọmọ mi àfa ìbá ti dèèyàn ní olé ìdodo rẹ̀ ni wọ́n fọwọ́ lé kọjá gángan ìrìn rágbára gbá kínní àwọn ìyá wa ní èyí táwọn ìyá wa ṣe nú ẹ̀ lọ́gbọ́n ọkọ mi ẹran léyà bẹ́ẹ̀ lòun ti ṣàgbákò lọ́dọ̀ wọn ọ̀rẹ̀rẹ̀ fún wọn ọ̀rẹ̀rẹ̀ fún tìyín ọwọ́ ní màámi ìyáálé ìyá rẹ̀ nù màámi ẹjọ́ má bínú orúkọ ni màá lè rà fún yín lọ́dún yìí mo ti náwó gan ni ah ó ṣe ah, bọ́ọ̀ tí ẹ̀ ra kankan tán ta ní èdè ọ wọ́n sì gba orúkọ lóòótọ́ bí ti ń lọ wọn ní ọ̀ ń lọ lọ́nu bàtà ò ní rí pààrọ̀ bí ilé ọ̀rẹ́ rẹ fẹ́ nìkan mọ́nú lé nígbà lọ sùn ní ah, ẹ̀yìn ìyá aláyẹ̀ yìí ni ọlọ́run ẹ̀ dá láìlẹ̀ ìlẹ̀là ẹni ni wọ́n mọ̀ rí ní ìpààyàn gbogbo àwọn amúndíá wa ti sìn àwọn ọgbà jẹ́ àpàyàn mọ́ àjẹ́ ọkọ mi ò ní fẹ́ mi ni àjẹ́ tí wọ́n ń ṣe é ọba ni ọmọ fẹ́ mi ò sì lọ ta ọfẹ ọ̀rẹ́ tì í lé ńgbọ mọba di di mẹ́jọ kọ wa sọ fún sílíbà ìmọ̀ tí ń bá ní torí mo fẹ́ràn rẹ púpọ̀ wà láyé ọkùnrin ní gbogbo àwọn ọmọ rẹ méje náà sì ni. ǹjẹ́ ọba wa ṣe kó ṣe ọmọ wa wò bígbà tó rí náà mo hmm, bá ti sọ fún yàn náà ni mo ọmọ méje ni dé méje làwọn ọmọ rẹ lọ́ọ́ bá dákẹ́ ó rí tí ó dọ̀ lóhùn pé ẹ méje ó ní ẹ abdulrasaq lẹ́lẹ́keje mudasiru làkọ́kọ́ lukumanu lọ́tẹ̀lẹ̀ imorana lẹ́lẹ́kẹta shafi òun lẹ́lẹ́kẹrin abdulrahimi lẹ́lẹ́karùn bukhari lẹ́lẹ́kẹfà musa lẹ́lẹ́keje. igbogbo wa bá rántí kú Bika ìyá wa Jamila nù àwa jòkó ní ìyá máa jẹun ìyá yẹn bẹ nínú sàárè lóhùn nìkan nínú oòrùn yìí ẹ wo oòrùn yìí gbóná o definitely ilẹ̀ náà gbóná wọ́n wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísìnyí láwọn nìkan. mọ iye òkú tí ò lérí mọ́ ẹ rí lọ wọ́n gbàdúrà kìámà la ilaha illallah bẹ́ẹ̀ bá délé ẹ tó lọ bí àfa ẹ lẹ pàdé àfa kan tó ṣe wá àṣìṣe wí bẹ́ẹ̀ gbogbo ẹni wọ́n gẹ́rí ẹ̀ láyé ẹ̀yin gẹ́rígẹ́rí ẹ bá bẹ́ẹ̀ tòsí ẹ sàgbákò gbàdúrà kìámà fa abẹ fa abẹ fa ọmú fa ọmú nítorí kíni ẹ fẹ́ lágbára ẹ lágbára kankan agbára tọlọ́run ni everlasting agbára tìyín nígbà tẹ lòdà bọ ọba ti kú nísìnyí ọ parí gbogbo kìíní ó sì tó so mọ́lẹ̀ wọn àwọn ọmọ òfin kiri gbogbo ẹ̀dàrú ni tí wọn tó talí ọ̀ kí ló ń ṣáájú ayé tó ọ̀kọ́jú sọ́lọ́ níjọ́ àlìkìyàmà níjọ́ sẹ̀lẹ̀ ńgọ́ ni ńgbọ́n náà bá ń dájọ́ lọ ha sànàfùrúgù lákùn àyùwà fàtọ́láni sàtìláwùzù. a'udhu billahi minash shaitani rajim. ẹ bá parí ẹ ẹ bá parí ẹ. bismillahir rahmanir ẹ̀yẹ́ mọ̀ yàwá Jamila ìpàdé wa àti yàwá Jamila odijọ́ àlùkìyàmà ọlọ́run máa wá dájọ́ bọ́lọ́run bá dájọ́ lọ àkùkọ tó yan àkùkọ jẹ ọlọ́run wa kírìẹ́tì tán ọlọ́run yóò kírìẹ́tì àtàn yọ àlùkìyàmà èyí tó mú ògòǹgò àmọ́ kò lágbára tó yìí ti ń le bọ̀.

amọ̀láka wà pé ọ̀ya ẹ̀kàn àkàpà ni wọ́n kan ìyá rẹ̀. sana furugu lakum ayu afakolani. fàbí ayé àlá ìrọ̀bíkúmá túkà. àṣìlórí ah, ah, láyé. fàbí ayé àlá. Ah, fàbí ayé àlá. ربكما تكذبان ẹ̀rí mi ẹ wo ẹ wo ẹ wo ẹ wo kuranu onífọ̀bí ayé ada ìrọ̀bìkùnmá túkàtìmá ní ọ̀yà. fọ́bí ayé ada ìrọ̀bìkùnmá túkàtìmá ní gbọmọlé gbọmọlé mùsùlùmí náà fẹ́ mọ kúránì kémọ́nì sí alikiyama ń dé gbogbo orin òsìlẹ̀ hazeri tẹ́ gbogbo orin tórin òwèrè olórin ẹ̀lẹ́ dààmú àdúgbò wọn ọlọ́ni òun ó sì dààmú yín tẹ́ ìkú ni kúránù lẹ̀bẹ̀ rí gẹ̀ẹ́ ọlọ́run máa dájọ́ lọ àfáyàyà yóò máa dá lọ yóò máa dá lọ bàbá wa ya ẹ̀ ń dé gbogbo wọn wà ń dé ẹ wàá àwọn tí ò lérí wọ́n ti gé eré wọn láyé ẹ̀yin tẹ̀ mọ́ sóògùn tẹ̀rù ọmọ mẹ́rin wá wọ́n ti gé eré wọn fún yín ní alìkìyàmọ̀ òkú ọmọ wa bọ̀ wájú ọlọ́mọ yìí kò ní ṣe ọ̀dọ́ ọlọ́run kí n lọ wò ó akẹ́jì gbàǹgbérí mi. ẹni tó ti pé abẹ́ rẹ̀ ni wọ́n fa tí wọ́n ti lò láyé yóò sì lọ́dọ̀ ẹni ọ̀fà àdìmúlà gbangba bẹ́ẹ̀ mi ju alikiyama. سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء فبأي آلاء ربكما تكذبان أبا كبراني بيا دبي بامون سوا دلالو إلومي bẹ́ẹ̀ ni practical ẹ̀ rí láyé tíọ́rì ń bọ̀ ẹ da gbogbo ẹ̀ mọ̀ máa sabu máa balẹ̀ jẹ́ máa dalẹ̀ rú máa bantọ́ da jẹ́ ẹni lọ́n bá sọ̀rọ̀ fún ma bínú ẹ̀ ẹni tí ẹ bá da ẹ bá jẹ́ ọlọ́run ló ń de mọ́lẹ̀ fún yín ọ́ sá kú bó ti wò ní nǹkan tó ó kú. àwọn tó ní tó tún ju ti ń lọ́wọ́ tiẹ̀ ń náà lọ wọ́n kú náà nìyí ẹ̀yin tẹ́ ìwà tọ́jú ìyá yín ẹ̀yin tẹ́ ìtọ́jú àwọn bàbá yín ẹ̀yin tó ṣe pé ẹbí yín ẹ̀ka wọn kún ọlọ́run ọlọ́run kò káàtà ẹbí púpọ̀ ìkókò wa ń tẹ bẹ́ẹ̀ ó ní wọ́n mú mi ti pa ni. àkàzú ni. ìwọ kókò níbo ni wọ́n lọ kọ́lát kọ́sọ́dítù kànáánà. ìkókò ní kọ́sọ́dítù kànáánà ìwọ Yakubu ilẹ̀ kàní à ń lèmi lọ tèmi. ní àzúrà àkàlí fìlà ààyè. ó ní kò yìí sí ti lọ sí ìlú kàní à ń lọ ń lọ ziyara ọmọ ìyá mi kan torí tọlọ́m bọ́ọ̀bà fẹ́rẹ̀ èèyàn fẹ́ torí tọlọ́m bọ́ọ̀bà sì ní báyọ̀ ṣe má bàa ṣe torí tọlọ́m ó ní lọ ńlọ wo ọmọ ìyá mi kan nítorí tọ́lọ́. wà kó tún orí dùn sí ẹ́ jata síbi ìhùwà rọ́bì yìí. ọlọ́dẹ̀ kejì mi ti ń lọ n bá kó lọ́dọ̀ yìí tọ́jọ́ mọ ìyá mi ti ń lọ wo èyí tó wá ń lọ ọ̀dọ̀ kókò mi tó ṣe pé mi pẹ̀lú rẹ̀ ìyá kan ló bí wa. fẹsẹ̀ mi ìtumọ̀. ẹ wo ẹranko ẹ wo ẹranko ńlọ wo mọ ìyá rẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ bẹ́ẹ̀ lópin ìgbà tí ọmọ tí ìyá bá bí tí wọn bá fẹ́ràn ara wọn kò sádùn àtẹlẹsẹ tí ọba yà. ẹ máa gbọ́ ìkókò ìyá ẹlòmíì kú tán wọ́n bẹ̀rẹ̀ ọ̀tá bàbá ẹlòmíì kú tán wọ́n bẹ̀rẹ̀ ọ̀tá ogun ogun dá ọ̀tá lẹ̀ láàrin àwọn ọmọ mi ọlọ́run tí ẹ bá wa yìí ṣe kí làwọn ọmọ mi ẹ jà sí wàhálà ilé kan náà mú ni <laughs> kí ni wọ́n jà sí èmi náà sì gbọ́n nkọ tán dé ńgé ńgbà náà ilé kan náà ilé tẹ kọ́ yàrá kan náà lẹ́sùn bẹ́ẹ̀ mọ́lẹ́yà wọ́n ja irọ́ yín níjọ́ sátidé mo sùn yàrá kan èmi mọ kọ́ nǹkan mi orijọ sunday mo bọ́ yàrá kejì àkọ́bí mi ní aha alájí ẹ sùn yàrá lẹ́yìn kọ̀ọ̀kan ni mo ní kí n tiẹ̀ kí n tiẹ̀ ó ìtúrí monday gan mo bọ́ yàrá mi yàrá márùn náà ni ó yẹ torí tuesday mo sùn yàrá àtàárín indi wednesday mo sùn the last one mo wá jí mo ní wọ Ọlọ́run mo dúpẹ́ ẹlòmíì kọ́lé gbogbo olé tọkọ yàrá kan péré náà ni ó sùn bẹ́ẹ̀ tiẹ̀ gbogbo ẹ̀ lè mí sùn. owó ariwo mo sì fi kọ́ ariwo nípa tọ́lọ́hún. olóṣèlú kan èmi lẹ́nu mi fi gba ọ̀rọ̀ tí ì bá sọ̀rọ̀ olóṣèlú kò ní pé buhari wá bá àwọn gẹ́gà náà ibi tó ọwọ́ afẹ́ rẹ̀ wò kó wọ́n kàn lọ́kàn kó wọ́n kàn kí ni wọ́n fún mi. wọ́n sọ̀rọ̀ sáká ẹni tèmi bá ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò mú wa ẹ̀rín yóò fi mú wa pẹ̀lú. bẹ́ẹ̀ kúkú kan yín lé ọ̀hún náà ẹ bá dé pọ̀ ọ̀hún náà tẹ́ bá ti lẹ́sìn àwọ̀ hádùn àtẹ́fáwọn kan wọ́n débẹ̀ tán wọ́n wá ṣe bí dìndìnrín wọ́n rẹ́rìn ìdí ayé bàbá àmọ̀ kí bẹ́ẹ̀ dìde nù àwọ̀ àdúrà tálámọ̀ kẹ́ padà dé ní àbùkù ni wọ́n gbogbo nǹkan wọ́n sì wí jọ́ náà a sì ṣe báyìí fún yín a sì ṣe báyìí fún yín àwa wí náà wà lẹ́nu ọ̀sọ̀rọ̀ lọ́jọ́ kó mọ́sálásí yà ọlọ́wọ̀ wá rí nù yín.